إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألوم الله أترى الصلاة فونبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري تفسير القرآن الكريم لتنو سورة النور Ayah آية 32 أعوذ بالله من الشيطان الرجيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم الله الله سبحانه وتعالى oni wa ankihu al-ayama minkum ẹ wá ìyàwó fún àwọn tí wọ́n níyàwó nínú yín wa salihina min ibadikum àti àwọn tí wọ́n jẹ́ ẹrú yín tí wọ́n jẹ́ ẹni dáadáa tí wọ́n ń ṣe èèyàn pátipátí wà ímá ikùn bákaná àwọn ẹrú yín lóbìnrin ẹwọ́kọ̀ fún wọn èèyàn kúrò fòkọ̀rọ̀ tán bá jẹ́ tálíkà yògìní ìmọ̀lọ́hùn mi fọ́dùlì ọlọ́run ọba yíó rọ̀ wọ́n lọ́rọ̀ láti inú ọlá rẹ̀ wallahu wasi'un alim ọlọ́run ọba allah ọba tí ó gbáyì ní orí ni tó gbáyì ní ìṣe àánú alimun ọba tó ní ma gbogbo nǹkan tí a bá wo àárí pé gbogbo àwọn nǹkan tí a ń bára wa sọ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ nípa ẹ̀fún wa àwọn nǹkan wọ̀nyí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ọkùnrin lára ẹ̀ àwọn kan wọ́n níyàwó àwọn kan ò níyàwó àwọn kan ò wọ́n sì jẹ́ ọmọ kékeré àwọn kan ò níyàwó nítorí pé wọn lágbára àti fẹ́yàwó ẹni tí ò níyàwó nítorí wípé ó jọmọ kékeré kéèsì yúnklẹ̀ ṣùgbọ́n ni tí ò níyàwó nítorí wípé kò lágbára àti fẹ́yàwó ni àbẹ́ni tí ò níyàwó nítorí wípé kò sí nǹkan lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alámòójútó ọ̀rọ̀ wọn bóyá ẹ jẹ́ bí òbí fún wọn ni àbí ẹ ti ẹ jẹ́ bí ọ̀gá dàtí ẹni tó jẹ́ bí olówó ẹrú tí wọ́n jẹ́ bí ẹrú lọ́dọ̀ yín ọlọ́run ọba ni ẹ ràn wọ́n lọ́wọ́ wa ankihu al-ayama minkum àwọn tí wọ́n níyàwó nínú yín àbí wọn lọ́kọ ẹ fẹ́yàwó fún wọn ẹ wọ ọkọ fún wọn wasalihina min ibadikum wa imaikum tí dórí àwọn tí wọ́n jẹ́ ẹrú lọ́kùnrin àti lóbìnrin tán ní rí tẹ́yìn náà mọ̀ pé ẹrú tó dáa lè ní ẹrú yìí kò ń ṣe ní kébékébé ẹwà ọkọ fún ẹwà ìyàwó fún ẹ má sọ pé torí pé tálíkà ni wọ́n kẹ nìkan má níyàwó nítorí ẹ ẹ má sọ pé torí pé tálíkà ni wọ́n kẹ má wọkọ fún wọn nítorí ẹ ọlọ́wọ́n ọba ní ẹ ràn wọ́n lọ́wọ́ láti fẹ́yàwó ẹ ràn wọ́n lọ́wọ́ láti lọ́kọ eléyìí tí òbí gidi ti máa ṣe fún ọmọ rẹ̀ ni ọmọ tó tó níyàwó àwáyàwó fún ni kódà tó yẹ pé nǹkan tó máa ń rí tí ò bá tó òbí a sọpọ́tì ẹ̀ bẹ́ẹ̀ náà lọmọ obìnrin tó tó lọ́kọ òbí ó wọ́kọ fún kò ní sọ pé àsìkò tí tó bóòlá ṣe mọ̀ pé àsìkò tó òun náà ni kí ọmọ obìnrin kò ṣe wípé nǹkan tí àwọn tí wọ́n ń ọkọ tí wọ́n fẹ́ máa ṣe ẹ̀mí tiẹ̀ náà wà ń bẹ àbí kó ṣe wípé irú ọmọ obìnrin bẹ́ẹ̀ ó ti dẹni tó ṣe pé ó ń ṣe nǹkan oṣù àti báyìí bẹ́ẹ̀ lọ tí ẹ̀mí rẹ̀ rẹ̀ wà ń birú nǹkan bẹ́ẹ̀ lọmọ ọkùnrin náà tó náà ti bẹni tó bàlágà òbí àtọ́sọ́nà lórí irú nǹkan báyìí torí wípé ọlọ́run ọba tó dá wa ó mọ nǹkan tó fi sí wa lára a dẹ̀ gbọ́dọ̀ satisfy ara wa lọ́nà tí ọlọ́run ọba tó dá tí yọnu sí ọlọ́run ọba ó gbé ọ̀nà kalẹ̀ ọ̀nà dáadáa ọ̀nà eléyìí ò ọlọ́wọ́ bá ní wà látẹ́kọ̀rọ̀bù zina ẹ ṣe zina òun náà ni kí ọkùnrin kó bó obìnrin láṣepọ̀ láyìn ṣe wípé ó tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ bàbá fún àbí ẹni tó jẹ́ alámùtútù ọ̀rọ̀ rẹ̀ àbí kí ọmọbìnrin kan kó tẹ́rẹ ẹlẹ́ kíyàn kan máa bá ṣerú nǹkan báyìí láyìn ṣe pọ́n wá báyọ̀ ń da zina lélẹ́yìí zina ni kóbìnrin tó ń bẹ nílé ọkọ kó máa ṣerú àwọn nǹkan báyìí náà lẹ́yìn ìgbà tó ti lọ́kọ eléyìí wọ́ọ̀sù ṣùgbọ́n gbogbo tó jẹ́ zina ọlọ́run ọba ṣe léèwọ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti kà kódà àwọn nǹkan tí ó líìdì síbẹ̀ ọlọ́run ọba kì wá ń lọ torí pé ńgbà tá a bá lọ tọ ọ̀nà tí ó líìdì síbẹ̀ tá bá jìn sínú rẹ̀ ìjẹníyà tó lágbára ọlọ́run ọba gbé kalẹ̀

ẹ má fi àwọn pásánà tí ń tẹ́yìn fi láti fi dè wọ́n mọ́lẹ̀ òbí mi mọ̀ kí ọmọ òun ó ń gbé àwọn ìgbésẹ̀ kan pàtàkì yóò lásìkò táwà yìí ṣùgbọ́n yóò ṣe bẹ́ẹ̀ ni pé òun àti ráwọn cases ọmọbìnrin tó ń gbé ìgbésẹ̀ tó ṣe wípé àwọn kan ń tàbà bẹ́ẹ̀ wọ́n ń ta lólogó pé ọmọ yìí ń ṣe báyìí òbí ní rárá ọmọ yìí ó sọ fún pò ń fẹ́ lọ́kọ kò tó ọdún kan lẹ́yìn ìgbà yẹn ìtaari ni pé ó lóyún náà reality ni bàbá yìí fèsì ó fẹ́ ó kọ̀ ó ti lóyún ó ti lóyún náà kò rán lọ́wọ́ láti páyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ọmọ yẹn satisfy rẹ̀ lọ́nà tí ọlọ́run ọba yọ́nú sí kò sí tí bàbá bẹ́ ṣe lé lórí ìgbà tó tún wá lóyún náà ẹni tó lóyún fún ẹni tí ọlọ́wọ́n ọba tó ní mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ni wala tunkihul mushrikin ọlọ́wọ́n ní ẹ gbọ́dọ̀ fi ọmọ yín fún àwọn ẹlẹ́bọ hatta yu'minu tàbí àwọn tí ó ń ṣe mùsùlùmí hatta yu'minu àbíká di mùsùlùmí ọmọ yín fún wọn ọlọ́wọ́n ọba kí òbí kó yẹpẹrẹ rẹ̀ délẹ́bù wípé yóò ní ẹrú tó jẹ́ mùsùlùmí lòun fẹ́ fi ọmọ òun tó jọmọ labí fún ọlọ́wọ́n bá ní ó lóore fún wájú ọlọ́wọ́n bá dúpẹ́ kó lọ fi ọmọ rẹ̀ obìnrin kó fi fún ẹni tí ó kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n gbà tọ́mọ mi máa ń wo kókó alóhun ní prógrámù fọmọ ọ̀hún arí bàbá tó ṣe pé ọmọ rẹ̀ parí yunifásitì lóbìnrin oníkó tí tó time tí ó yẹ kó lọ ṣe masters náà àti gbogbo àwọn kẹbẹ lásìkò táwà yìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí tá ń sọ ẹlòmíì ó fẹ́ ìyá ọmọ yìí bóyá the age of 18 ló fẹ́ ya rẹ̀ N'igba ìgbà tí ò sí ìṣekúṣe láyé tó ṣe pé àwọn èèyàn pe rẹ̀spẹ́ẹ̀tì tá ń pè ní abẹ́ wọn ṣùgbọ́n nísìn ẹ̀ẹ́rí ọmọ tí ó jọ ọmọ ọdún mẹ́tàlá lọ ọmọ ọdún méjìlá lọ yóò mọ́ rinlé ládùúgbò àwọn òbí eré ṣe rẹni páhùn orí kódà ọmọkùnrin lè máa wá wálé alọmọskó àwọn ni títí títí tí ìranú yóò di pé yóò lóyún èmi yóò lóyún àti sọ pé èèyàn báyìí ló bí ọmọ yìí ló ní oyún yìí fún oṣùrò yóò bí ọmọ yẹn sílé ìyá rẹ̀ ó bá ti di wípé ìyẹn tún dàgbà òun náà pé ọmọ ọdún bíi méjì the next thing tẹ́ẹ̀tún rí ni pé oyún mi ti tún dénú rẹ̀ ẹlòmíì ló tún fún un lóyún irú òbí báyìí nítorí náà ni pé kò nífẹ̀ẹ́ ọmọ yìí ó kàn ń ṣe pé nífẹ̀ẹ́ ọmọ ni kárọ̀ ọmọ lọ skúù tó ń wọ́n jù òun kọ́ ló túmọ̀ sí pa nífẹ̀ẹ́ rẹ̀ ìfi ọmọ ìpéyàn nífi ọmọ òun náà ni kó nífi ọmọ yìí ní ìfẹ́ tí ò ní mú wọná ọlọ́run ọba ní ìfẹ́ tí ò ní mú jìyà wájú ọlọ́run ọba torí ẹ dáàbò bo ara yín wà àlíkùm àti àwọn ọmọ yín àwọn ẹbí yín náírà nì níbi iná kan wàkúrò anáàsù alhijara iná tó ṣe pé èyàn àtòkúta làá máa fi kó aléha màláìkà tún rìlá àbùn ṣìdáàd iná tó ṣe pé àwọn màláìkà tán lójú àánú la ní kan máa ṣọ láyà ntọ́lọ́n bá pa wọ́n láṣẹ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n máa ṣe ọlọ́run kí wà ń lọ òbí tó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ lòbí tí ó mọ̀ du àlìkìyàmọ̀ ọmọ rẹ̀ kò ń ṣe òbí tí ó concentrate lórí ọ̀rọ̀ ayé ọmọ rẹ̀ skul wo ló fẹ́ lọ nígbà secondary skul wo ló fẹ́ lọ nígbà university káwa láàrin àwọn ọ̀rẹ́ ọmọ mi ẹ̀kíní kan skul ló ń lọ five hundred thousand là ń per annum káàbọ̀ ni ò tí túmọ̀ sí pé o nífẹ̀ẹ́ ọmọ rẹ nítorí túmọ̀ sí pé o ọmọ rẹ òun náà ni kó darí ìgbésí ayé rẹ̀ tí ó fi wọná ọlọ́run ọba subhanahu wa ta'ala so ọmọ obìnrin yóò máa rìnrìn gbèrègbè káàkiri àdúgbò ìyá rẹ̀ ó dákẹ́ kódà ẹlòmínú wọn yóò mú ọkùnrin wá káyà rẹ̀ mọ́lé yóò ní ọmọ skó àwọn ni bẹ́ẹ̀ lọkùnrin mínú ma ṣe ṣùgbọ́n nǹkan tán yọ́ ṣe lẹ́yìn yẹn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó dé ká mọ̀ wípé ká direct gbèsè ayé àwọn ọmọ yìí síbi ọ̀nà tó ń fẹ́ ọ̀nà tó ń fẹ́ òun náà ní ká wá tọrọ ọmọ bá a fẹ́ bá kọ̀ wọ́n ń ṣe ọ̀rẹ́dì ṣùgbọ́n wọ́n ń ṣe lọ́nà tí ọlọ́wọ́ fi sọ wọ́n bóòlò bí ó ṣe wá ní darí ìgbésí ayé ọmọ rẹ̀ tí ó ní tọ́mọ rẹ̀ tí ọ̀nà tí è rí ìyọnu ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wa ankihul ayyama minkum àwọn tán níyàwó nú yín tó wọ́n àti níyàwó àbí wọ́n lọ́kọ tó wọ́n àti lọ́kọ min ibadikum wasalihina min ibadikum wa imaikum bákan náà àwọn tán jẹ́ ẹrú obìnrin àtọkùnrin àdírẹ́sì ọlọ́wọ́ bá àdírẹ́sì àwọn òbí bákan náà ó tún àdírẹ́sì àwọn tí wọ́n jẹ́ olówó àwọn ẹrú tó ṣe pé wọ́n ní ẹrú ọkùnrin wọ́n ní ẹrú yorùbá náà sọ pé ẹni tó lẹ́rú ló lẹ́rú ó túmọ̀ sí pé ẹrú ò ní tí ò ní yìí tó ti dé lẹ́bù fi fẹ́ obìnrin tí ẹ̀mí ẹ̀ ma fi fà lọ síbi ọ̀dọ̀ obìnrin àbí tí ẹ̀mí obìnrin ma fi fà lọ sí ọ̀dọ̀ ọkùnrin ọlọ́wọ́n bá ní kí àwọn tí wọ́n jẹ́ olówó rẹ̀ kí wọ́n ràn lọ bákan náà àwọn tí wọ́n jẹ́ òbí kí wọ́n ràn lọ́wọ́ ìyẹ̀kúnù fukọrọ bẹ́ẹ̀ ni wọ́n lè jẹ́ tálíkà ṣùgbọ́n yugnimu allahu min fadli ọlọ́run ọbọ̀ rọ̀ wọ́n lọ́rọ̀ nínú àánú rẹ̀ so kéèsì tá ń sọ́n sí kéèsì àwọn ọmọ tí wọ́n ní ṣùgbọ́n wọ́n ti dé lẹ́bù tí èèyàn fi sọ pé èèyàn fẹ́yàwó kéèsì àwọn ọmọ tí wọ́n ní wọ́n ti dé ìpéyàn lóhun lọ́kọ òun ni ọ̀rọ̀ tá sọ ọ̀rọ̀ àwọn tán tálíkà là ń sọ́n sí èèyàn tálíkà kò túmọ̀ sí pé kò lè fẹ́yàwó àfi tí ò bá rí ọ̀nà gbé ìgbàmọ́ lókù láàtò lọ sí lẹ́vù mi ṣùgbọ́n tálíkà àwọn èèyàn lè ràn lọ́wọ́ lístì àwọn tán lè ràn lọ́wọ́ ẹni tó ń bẹ nọmba 1 lórí lístì yẹn làwọn tán jẹ́ òbí fún un lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ wípé wa ankihul wa salihina òbí mi tó bá ọmọ rẹ̀ pé ọmọ ṣe ń lọ skúù lọ́wọ́ ó wà yunifásitì ni ní ọkùnrin ní àbóbìnrin ni ó bìlíìfù pé ọ̀rọ̀ márèjì kọ́ ni tó kù ṣùgbọ́n di same òbí tó bá rí ọmọ yẹn tí ọkùnrin ń tẹ̀lé ọmọ yẹn tóbìnrin kan tẹ̀lé kò ní sọ̀rọ̀ kódà kan kan tilẹ̀kùn mọ́rí kò tí ó ti sọ̀rọ̀ kó ní òun ó lè ní wọ́n ṣépè fún ẹni àbólórí ibú ló fẹ́ yà ni ọmọ owó tà ń ná lórí ipò ń lọ skul ọ̀rọ̀ márẹ́jì ló wá ń sọ ń sìn ṣùgbọ́n òbí tà ń sọ yìí ó rí tó ń tẹ̀ lọ́mọ obìnrin káàkiri kò sọ̀rọ̀ ó rí tó ń tẹ̀ lọ́kùnrin káàkiri kò sọ̀rọ̀ ṣùgbọ́n èyí tó ká lára òun ni pé òun fẹ́ máa rí ṣùgbọ́n tó wá sọ fún pé òun fẹ́ ṣe ìranù pẹ̀lú ẹ̀ kò sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ máa rí yẹn ni torí pé n ta mọ̀ sí marriage òun náà ni àwọn nǹkan tá a máa ń ṣe ìtàn pé walimatu nikah òun làwọn mọ̀ sí marriage ṣùgbọ́n nǹkan tẹ́sí ń sọ ó kọjọ́ ọ̀rọ̀ walimatu nikah walimatu nikah bí ìgbà tá à ń fi kinní sórí à ń fi ẹran sórí ìrẹsì ni ẹran kan ní òye wa ìrẹsì gangan la fẹ́ jẹ ṣùgbọ́n ẹran orí ìrẹsì ó tún jẹ́ kí nǹkan dùn sí ni so wàlímọ́tù níká lọ́pọ̀lọpọ̀ kàkún níká lónìí ìtàn pè ní níká òun ni kí ẹni tó fẹ́ fẹ́ ọmọ kó lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ bàbá ọmọ àbẹ́ni tó jẹ́ alámójútó ọ̀rọ̀ rẹ̀ fi ọmọ yín lágbájá ọmọ lágbájá òun fẹ́ fi àbí mi ìyọ̀ǹda tó bá lóun yọ̀ǹda ó dẹ̀ kéré jù àárí bí àwọn ẹlẹ́rìí méjì tán bẹ̀ẹ̀bẹ̀ ńgbà tó torí pé ó lè dọjọ́ iwájú kó fẹ́ di kan mo wa nbe bẹ ńgbà tẹ yọ̀ǹda lè sọ táwọn adẹ̀ pọ̀jù méjì so eléyìí yóò jẹ́ kí o lè clear pé ìbáṣepọ̀ won ko ń ṣe ọ̀rọ̀ zina bàbá yọ̀ǹda ọmọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà jẹ́rìí sí àbí àwọn èèyàn ti ẹ̀mọ̀ sí eléyìí wọ́n ń pè ní nìka lẹ́yìn ẹ lókù ọ̀rọ̀ à ń sa sàdáàkì sàdáàkì dandan kọ́ ni kó wá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lè ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá bó ṣe jẹ́ orin lẹ̀ nínú ahadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn kíkìtì àwọn sàábé tapos fóònù tá n'i pè ní sọdáàkì ó wà dáadáa ṣùgbọ́n tá ń pè ní nìka gangan o ni kí òbí fenu ara ẹ sọ wípé mo yọ̀ǹdọ́ ọmọ mi fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó ba ti ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ ọmọ obìnrin àbí ẹni ni ẹni to ìtànpé ní nikah ó ti ṣẹlẹ̀ akdu nikah wọ́n ti ta kókó ìtànpé ní annikah ṣùgbọ́n káwo ipé amúdéètì àgbà ọlù ayagele irú aṣọ báyìí la fẹ́ wọ̀ fìlà báyìí la mú eléyìí ò kì í ṣe nikah eléyìí wà lè mọ́tún nikah oúnjẹ igi tá so oúnjẹ nìkan àtàtà kókó rẹ̀ òun ni ìta fẹ́ jẹun bí ìwọ̀n ò bá wáyé kò túmọ̀ sí pé tán bá bára wọn láṣepọ̀ zìnà ni ló fi jẹ́ pé irú ìjòkó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sìn wọn kà kún mustahabba walimatu nikah kákọ́ra wa jọ síbì kan bóyá ilé ọkùnrin ni àbí kan lágbà láti kóra wa jọ làwa ń jẹun lórí pé wọ́n ta kókó nìka ìpè bàbá ọmọ lòun yọ̀ǹdọ̀ ọmọ fún ẹni lágbájá ọmọ lágbájá àwa ń jòkó à ń jẹ oúnjẹ rẹ̀ eléyìí wàlímátù nìka ni wọ́n ń pè ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sìn dẹ̀ ń bẹ lórí ẹni pé kò ń ṣe ọ̀ràn yẹn pé kò ń ṣe ọ̀ràn yẹn èyí tí ó jẹ́ ọ̀ràn yẹn gẹ́gẹ́ ní gbólóhùn pé mo yọ̀ǹda ọmọ mi fún gẹ́gẹ́ bí ìyàwó ó wù mí láti fi ọmọ yín mo yọ̀ǹda ọmọ mi fún gẹ́gẹ́ bí ìyàwó adẹ̀rẹ̀ àwọn ẹlẹ́rìí tó ń bẹ ń bẹ nígbà tí bàbá ń sọ ìgbà tẹ́ni yóò tọrọ ara àwọn ẹlẹ́rìí tí wọ́n wà ń bẹ ọ̀rọ̀ ipé sàdáàkì rẹ̀ dà eléyìí kìí ṣe ọ̀ràn yẹn ní àsìkò yẹn wọ́n lè postpone ẹ̀ ṣùgbọ́n ni pé kó gba sàdáàkì bó bá tilẹ̀ ó kò kéré jù bó bá kéré mọ́ yóò gba sàdáàkì ṣùgbọ́n kò ń ṣe pé ó gbọ́dọ̀ jẹ́ instantly walimatun nikah kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n lónìí èyí ń lọ́pọ̀lọpọ̀ mú so tí ọmọ bá sọ fún òbí pé òun fẹ́ lọ́kọ àbó òun fẹ́ fẹ́ ìyàwó ní tí ó kọ́kọ́ wá so ẹ̀mí òbí òun ni wípé àbó gbádùn ni kí ló ti ṣe bẹ́ẹ̀ ni nǹkan yóò lè tó bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́ bá ń sọ fún wa kọ́lá ń sọ ìnáwó yẹn kọ́lọ́lọ́wọ́ bá ń sọ fún wa ìtọ́lọ́wọ́ bá ń sọ fún wa ni pé àwọn ọmọ tí wọ́n tó lọ́kọ yìí àbọ̀ tó níyàwó yìí tẹ́mi wọn ń bẹ́ ń bẹ́ torí pé ń gbà mí yẹn lè tó lọ́kọ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò sí ń bẹ́ àwọn òpópó ń sọ̀rọ̀ ọkùnrin ló kàn òun ní sí ẹ̀dẹ̀ níbi kó ní kó lọ́kọ ṣe pé ẹ̀ so iru ọmọ bẹ́ẹ̀ à ní fọ́ọ̀sì ẹ̀ ṣùgbọ́n ń sọ̀rọ̀ ẹni tí ẹ̀mí rẹ̀ ń bẹ ń bẹ irú ọmọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú pé kí òbí kó ràn án lọ́wọ́ láti fẹ́ kò sí tó burú pé kí òbí ràn án lọ́wọ́ láti lọ́kọ kò sówó ọ̀rọ̀ pa afẹ́ tó ní ìdìní ṣẹ́ríta rẹ̀ yọ̀ndọ́ ọmọ fún okùsọ́dọ̀ tí ẹ ṣe òun ó ní ilé tí ó gbé sí ó ní iṣẹ́ tí ó máa ṣe tí wọ́n máa jẹ tí ò bá ní kí tí àwọn òbí ti ẹ̀fẹ́ plé láti lè fi rùn náà lọ́wọ́ pending ìgbà tóun náà ó lè fi dádó èèyàn kúnnù fòkọ́rọ́ tán bá jẹ́ tálíkà ní àsìkò ìgbà tí ẹ̀ ń àbí àsìkò gbà tí ẹ lọ tọrọ ọmọ ọlọ́run bá bí obìnrin mu lọ́wọ́ mi fọ́lẹ̀ ọlọ́run bó rọ̀ wọ́n lọ́rọ̀ láti inú ọlá rẹ̀ kò ń ṣèjọ́ kan náà lèèyàn ń dolówó kò rẹ̀ ń ṣe bá a ṣe ṣiṣẹ́ sí ṣe dolówó tó bá ṣe pé bá a ṣe ṣiṣẹ́ sí ṣe dolówó ni ẹni tó ń ru bírísọ pé àbí ó ń rulẹ̀ káàkiri àwọn ilé ẹ̀kan lówó jù ṣùgbọ́n ẹlòmíì ó mẹ́kì billions ó mẹ́kì millions láì ṣe gbogbo àwọn nǹkan yẹn láì dẹ̀ jalè ní ọ̀nà aláàlì sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni ẹmọ́ torí wípé tálíkà ni wọ́n kẹlẹ́ lè ràn wọ́n lọ́wọ́ kí ni ó mọ jẹ́ gbóò ni ó ṣe mọ gbọ́ bùkátà ìyẹ̀kúnnú fukara yughnimullahu min fadli àfi tó gbígan fún ní ò bá sírọ́ọ̀sì lókù tí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ò bá sírọ́ọ̀sì tó bá jẹ́yàn tó sírọ́ọ̀sì ní bó ni wọ́n ṣe máa mánéjì ọlọ́mọba subhanahu wa ta'ala ọmọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ nínú ọlá rẹ̀ lánàbọ̀wà muhammad sallallahu alaihi wasallam ló fi ní ya ma ṣára shabab gbogbo ẹ̀yin ọ̀dọ́ manista tọ́ra min kumul ba'a ẹni tí ó bá tó fẹ́yàwó nú yí fàlìyàtà zawaj kò lọ fẹ́yàwó ẹni tó bá tó fẹ́yàwó nú yí kó lọ fẹ́yàwó tọ́bádẹ́ pé ní ṣáàbù ọ̀dọ́ ó bẹ̀rẹ̀ láti ìgbà tó bá ti bàlágà lọ sókè tí ìwọ nǹkan bíi 33 ya ma'ashara shabab mo pe ẹ̀yin ọ̀dọ́ manistata aminkumul ba'a ẹni tí ó bá lè fẹ́yàwó nínú yín falyatazawwaj fa innahu aghaddu lil basar ìfẹ́yàwó yìí o ní ó jì kẹ máa rẹ ju ilẹ̀ ní asìsìn láti máa rẹ jù torí tó ṣe pé ó rí obìnrin kan tí ojú rẹ lọ síbẹ̀ tó bá rántí kò níyàwó lé yóò rẹ ojú rẹ lẹ̀ tó bó jẹ́ pé ọlọ́wọ́ bá pa wá láṣẹ gẹ́gẹ́ bí nǹkan ta kà ọlọ́wọ́ bá ní kullil mu'minina yaghuddu min absarihim sọ fún àwọn ọkùnrin mùsùlùmí

the best way téèyàn lè fi rẹjú lẹ́nìyẹn wà á sọ́nù ìfarj the best way téèyàn lè máa fi ṣọ́ abẹ́ rẹ̀ ni ẹni tí ò níyàwó bẹ́ẹ̀ lára rẹ̀ ń bẹ lọ́nà kò sí yóò máa wò àwọn káàkiri náà ni látara ẹ̀ ṣàìtọ́nu lè lò láti satisfy rẹ̀ lọ́dọ̀ èèyàn kan yóò wá jẹ́ pọ́nà ìsìnà ní satisfy rẹ̀ ṣùgbọ́n tó bá tàzáwájà tó fẹ́yàwó yóò lè ṣọ́ ara rẹ̀ yóò ṣọ́ abẹ́ rẹ̀ ọlọ́run bá sọ fún àwọn obìnrin mùsùlùmí náà ó ní wa kullil mu'minati yaghdudna min absarihinna wa yahfazna furujahunna àwọn obìnrin mùsùlùmí káwọn náà rẹ̀ jù wọ́n lẹ̀ káṣọ́ abẹ́ wọn gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn àti ta àfìyí tó hàn nìkan obìnrin yóò kó rẹ̀ níjánu kò ní múra játijàti ní ìmúra tí ó fi máa kó bá àwọn ọkùnrin yóò bo wa rẹ̀ yóò bo gbáya rẹ̀ yóò bo tẹ́ rẹ̀ yóò bo gobi tó yẹ kó bò lára ẹ̀ pátápátá ní ó bò láti mọ́ kó àwọn èèyàn sínú wàhálà tára tí ẹgbẹ́ bá wọ́n bẹ lọ́nà the best way tó lè fi ṣe òun náà ni kó náà lọ́kọ fa innahu aghadul basar wa ahsanul farj anẹ́bísọ̀ lásán ni wà mọ́lá ẹni tí ò bá wá lágbára dàtí kò ní agbára òun gẹ́gẹ́ fún rẹ̀ ò lówó láti sọ wípé òun ó gbalé àbí kò lówó láti sọ pé tó ma fi bọ́ obìnrin ni kò ní anẹ́bísọ̀ lásán fa'alẹ́ ìlú siam aw fa'alẹ́ ìlú sọ̀rọ̀ kó mọ́ yóò máa kọ̀ntró rẹ̀ torí bá a ṣe ń jẹun sí bẹ́ẹ̀ ni ọ́ọ̀jì wa yóò máa pọ̀ sí tí yàn bá jẹun less ọ́ọ̀jì rẹ̀ sexual ọ́ọ̀jì rẹ̀ yóò wà reduced fẹni tí ò rọ́nà bá lọ kò sówó kó mọ́ gbàwẹ̀ yóò reduce ẹ̀ kò ní pa kíní ẹ̀ lára ẹ̀ ṣùgbọ́n yóò reduce ẹ̀ kí la fẹ́ ló ń gbélé òun náà ni pé ẹ̀sìn kó wa oníkakọ́ra wa níjànú gan ṣùgbọ́n lára ọ̀nà tó ṣe pa lè fi kóra wa níjànú òun náà ni pé ẹni tó bá tó níyàwó kó níyàwó ẹni tó bá tó lọ́kọ kó lọ́kọ ṣùgbọ́n ah èmi ò tí fẹ́ márì ń sìn ah mi ti fẹ́ fẹ́yàwó ń sìn wọ̀tọ̀ ló ti fẹ́ fẹ́yàwó ní sìn àbóbi tó ń sọ tó gbẹnu ọmọ ẹ̀ sọ wípé náà ọmọ mi kò tí lè ṣe gbogbo àwọn kan bẹ́ẹ̀ sìn ṣé ó sírọ́ọ̀sì àbò ìṣeré tọ́ ẹ pé ó ni kò ní interest nínú ọkùnrin kò ní interest nínú obìnrin bá láìfì ṣùgbọ́n kí ẹni mi tí ìfẹ́ márì nísìn ṣùgbọ́n náà lórí rẹgbẹ̀rẹgbẹ̀ káàkiri àdúgbò òun lọmọ tó ń fún márò òpó náà káàkiri náà fún márò ògiri òun lọmọ tó ṣe pé òbí rẹ̀ ń rí tó ń tẹ̀lé ọkùnrin káàkiri òbí dákẹ́ torí pé kò fẹ́ márì kó sọ bó bí pé òun fẹ́ sin ọ̀rẹ́ òun ọkùnrin kan lọ síbi kan àwọn classmate ń cosmate ń òbí orí nǹkan tó burú mẹ́ irú òbí báyìí kò sí yàtọ̀ láàrin àwọn àti àwọn ará amẹ́ríkà àwọn ará bírítéènì tó ṣe wípé wọ́n gbé òfin kalẹ̀ òfin yẹn òun ni pé wọ́n ní tí wọ́n ń pè ní age of consent ó dẹ̀ ní tí wọ́n ń pè ní marriageable age age of consent òun ni age tó ṣe pé tí wọ́n bá súnmọ́ ọmọ obìnrin tán súnmọ́ ọmọ obìnrin tí ó sí kankan tó ṣe wípé òbí ẹ lè ṣe lé lórí kò rẹ̀ sí ìdájọ́ kan tí ìjọba lè gbé kalẹ̀ láti lè fi jẹ ẹni tó bá súnmọ́ níyà lókùngbà tó kọ́mọ obìnrin bá sọ pé ó òun ni Britain bá ṣe ń sọ̀rọ̀ yìí age sixteen ni wọ́n gbé kalẹ̀ sí tọmọbìnrin kan bá jáde lẹ́sìn téèyàn kan kì í mọ́lẹ̀ tó ń fún márùn ògiri àbúnṣe anything pẹ̀lú ẹ̀ tí o bá ti kí ń ṣe wípé ọmọbìnrin yẹn náà rèpò wọn ní bá láìfì kí ló dé wọn ni age of consent ní amẹ́ríkà láwọn ìlú míì níbẹ̀ ọdún mẹ́rìnlá náà gbé sí age fourteen àbáwọn mi lúmi náà lágbàáyé wọ́n gbé sí h12 sọ ọmọbìnrin tí wọ́n ń fún mọ́gìrì àmọ́ ń gbé lọ sí àwọn àyíká yìí tán lọ pẹ̀lú ẹ tó bá ti jẹ́ marriageable age tó bá ti jẹ́ age of consent ló wà wọ́n ní kò sí láìfì ṣùgbọ́n ọmọ tí wọ́n fún mọ́gìrì tán gbé káàkiri ẹ̀yìn ìjọba àlú yìí ìgbà ọlọ́mọ yìí lè wọ́n ní kò lè máa ọ̀ntì tó bá tó pé age 18 ẹni tó wá tó pé age eighteen tó tó lè marry so táwọn bá ń sọ̀rọ̀ marriage lọ́dọ̀ tí wọ́n age eighteen ìgbà wo lọ́mọ lè ṣe zìnà age sixteen àbí age fourteen àbí age twelve irú ṣe sí yẹn làwọn òbí wa náà ń ṣe láwùjọ wa lónìí òbí tó yajú ẹlẹ́ tán gbọ́ ọmọbìnrin ẹ̀ káàkiri òbí tó yajú ẹlẹ́ tó ṣe pé ọmọbìnrin ẹ̀ ń gbéyàn ṣùgbọ́n tọmọbìnrin bá lóun fẹ́ márì yálà ya ọ̀rọ̀ ni ó gbọ́ èébú ńlá ni ó gbọ́ ṣùgbọ́n ṣó lè ṣe zìnà ó lè ṣe zìnà ibi títí wá tún wá burú tó fi burú ju tiwọn lọ tó bẹ́ pé títí wọn ó burú nì torí pé àìnílà káyì ọmọ ta súnmọ́ ní age 14 tàbí age 12 tó bá lóyún kí ní ó ṣẹlẹ̀ náà nìyẹn ló jẹ́ pé lọ́dọ̀ wọn àmọ́ ló ti bímọ èyí tó bá fẹ́ bí tó bá dẹ̀ fẹ́ ṣẹ́ dànù yóò ṣẹ́ dànù tó bá bí tán bò ní ó gbé sí ilé ìyá rẹ̀ náà ni ó gbé sí ìkọ́nà àwọn ọ̀rẹ́ ń gbà kan sọ fún mi ó ní àbúrò ọmọ mẹ́ta ló ti bí ilé ìyá àwọn rẹ̀ ló wà tí ò lọ́kọ́ ṣùgbọ́n ó ti bímọ ni èèyàn mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún lóyún ilé ìyá àwọn ló wà wálé tí o lè mari ní kò tí dé marriageable age bó o ti bímọ ìta ń ṣe fún ẹni tó mari na ti ṣe fún náà so a rí pé eléyà àwọn ọpọlọ ní bọ̀ kéèsì àwọn èèyàn wá bíbáyìí ó lè tún sí ju titi wọn lọ torí pé tẹ wa lónìí ọmọ obìnrin mélòó ni wọ́n age of 18 marriageable age age tí àwọn kan pè ní age 18 ọmọ obìnrin ló marry at the age of 18 ọmọbìnrin ló fẹ́ marry at the age of 23 24 bàbá ẹ̀ ṣe ń fún ọlọ́run pé no kò sí nǹkan tó jọ lọ́gbà masters nù so a rí pé àwọn ni wọ́n tún yáyàkúyà ju àwọn Americans àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ta bá padà sínú al-Qur'an ọlọ́run wá ní wa ankihul ayyama minkum

ọlọ́ọ̀bọ̀ ràn wọ́n kò túnmọ̀ sí wípé wọ́n ó ṣùgbọ́n ọlọ́wọ̀n ọbọ̀ fún wọn ní nǹkan tí wọ́n lè fi sustain ara wọn ìtumọ̀ kò túnmọ̀ sí pé kí pọ̀ ṣùgbọ́n kíyàn ní ayú ọkàn pẹ̀lú ẹ̀ ló jẹ́ tó fẹ́ fẹ́yàwó ó wọ̀rọ̀ tó kó mọ̀ pé responsibility ló wà lọ́rùn lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ló fi ní yògùn ní mọ̀lá omin fọ́nlẹ̀ ọlọ́wọ́ bó rọ̀ wọn lọ́rọ̀ that is nǹkan tí wọ́n lè sustain ara wọn marriage àbí marriage sàwọn èèyàn kò lè rí bákan marriage ọmọ olówó kò lè rí bí tálíkà títálíkà ò lè rí bí ọmọ olówó in terms of accommodations ni in terms of intaajẹ ni kó lè rí bákan náà in woman in terms of inta ń wọ̀ intọ́mọ olówó ń wọ̀ láṣọ kọlọmọ tálíkà ń wọ̀ so àní sọ wípé rú bí nìkan alágbájá ṣe rí tèmi náà ṣe rí lọ̀pọ̀lọpọ̀ bí mi ò lọ kó rẹ̀ sínú gbèsè yóò lọ yáwó nítorí ipò ń fẹ́ ṣe márèjì wọ́n wá ṣe márèjì ń tán yóò máa sá káàkiri ìtọ́lọ́wọ́ bó rẹ́ orí tó lọ torí bọ́ in tí ọlọ́wọ́ bá ń pè ní nìká o ni àṣẹ rẹ gẹ́gẹ́ bí bàbá bó yọ̀ndọ́ ma mi yí fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó èyí ń náà dẹ̀ ló ń gbà òun gbà bẹ́ẹ̀ aráwọn èèyàn tẹ́jẹ́rìí sí olórí nìká lélẹ́yìí ẹ ọlùwò la fẹ́ mú sí èyí wọn ẹ má ṣe ra yín léṣe tówó rẹ bá yọ ẹnà láì ṣe ìbàjẹ́ láì nánà àpà ṣùgbọ́n tówó rẹ ò bá yọ tó bá lọ jẹ gbèsè rẹ ọlọ́wọ́ bó dagun lásì ọ̀yìn ó lè má rí san torí pé tí ọlọ́wọ́ bó rẹ lè lọ ń ṣe yẹn so problem tí ọ̀pọ̀lọpọ̀ ní òun náà ni pé a máa ń ṣe wa lọ lágbájá nǹkan báyìí ló ṣe ń gbà tó ń ṣe wàlímọ̀ nìka ọmọ rẹ̀ èmi náà ṣe bẹ́ẹ̀ ṣe tó rí lóṣù ni wọ́n rí lóṣù ìṣèjú rẹ̀ ni nìyẹn lágbájá Islam fẹ́ ká mọ̀ wọn ara wa má ṣe jù má jẹ gbèsè láti ṣe jù rẹ lọ ibi tó bá mọ̀ ni ó ṣe mọ́ tó bá fẹ́ jẹ gbèsè gbèsè tó mọ̀ wípé kí ni ó yìí fún ẹ láti san inṣàlá ṣùgbọ́n nǹkan tí wọ́n náà mọ̀ wípé ilé tó bá lọ rọ́lù ó fẹ́ kó bá rẹ ní islamu encourage wa lórí nǹkan bẹ́ẹ̀ àti fi ọmọ wa lọ́kàn in tó simple parí ni èyàn kúrú fukara tó má jẹ́ tálíkà yóò omi fọ́dùlì ọlọ́rọ̀ ọlọ́run ọbọ̀ rọ̀ wọ́n lọ́rọ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ lànàbùwà muhammad sallallahu alaihi wa sallam ló fi ní salasatun haqqun ala Allahi aunuhum àwọn ọ̀ràn mẹ́ta yẹ̀ kan bẹ tó ṣe wípé ọlọ́run ọba ó ṣe é ní ọ̀ràn ìyàrá lórí ààrẹ láti ràn wọ́n lọ́wọ́ almujahidu fi sabilillah ẹni tó ń jagun sí ojú ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń ṣètò ọlọ́run ọba pẹ̀lú sincerity kò ń ṣẹni tó ṣe wípé ó fi hàn sáwọn èèyàn pé ó ń ṣe tọ́lọ́hun ṣùgbọ́n ọ̀tọ̀ ni tó ń ṣe torí ayé ni almujahid fi sabilillah ẹni tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ọba ó ràn lọ́wọ́ láyé ń bí almukatabu òun ni ẹrú tó fẹ́ ó wá ń ṣiṣẹ́ láti fi ara rẹ̀ tó bá jẹ́ni tóun náà wá sincere ni yuridul ada tó wá sincere láti lè sanwó tí ọ̀gá rẹ̀ fi fúrẹ́ allah asalam ni ọlọ́run máa ń rọ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ ni ẹni yuridul afaf tó fẹ́ fi kó rẹ̀ níjà ni ọlọ́run bó ràn rọ ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kò ń ṣe ẹni tó ṣe ipò ló ń fẹ́ fẹ́yàwó ó lọ torí bọ nǹkan tí ò lè ṣe ó lọ jẹ́ gbèsè kalẹ̀ ní tó mọ̀ kó ju ń lọ kò lẹ́lòmí ma fi kó rẹ̀ sínú ìdàmú tálíkà ní ẹni tí ó ní yóò lọ kọnu sí ọmọ olówó kò wá ní nàtàn fún yóò mọ̀ ṣe bẹ̀ẹ́ ni pé fámílì tó ń ti wá fámílì tó ní èyí ò náà wá gbátànjẹ pẹ̀lú ẹ̀ ìjọ tí wọ́n bá wá lọ tẹ́nìkan wá yọjú yóò wá lọ ya mọ́tò aláàjì tó ń bẹ ládùúgbò wọn yóò kó sí àwọn èèyàn ló rọ tẹ̀lé ìgbà tí àwọn òbí ọmọ tán àwọn káà tó ń pe káà ránṣẹ́ wọn ni alhamdulillah ọmọ wa ń lọ sílé àwọn ẹni rí àwọn nǹkan wọ̀nyí ni a kati ti gbọ́n pẹ̀lú ẹ̀ káà tó yá wá tó gùn wá káà ní káà ní jíìpù tó gbé wá jíìpù oní jíìpù ní kò ń ṣe títí ẹ̀ ṣùgbọ́n wá pìrìsẹ́ntì ààrẹ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pó ní àmọ́ òbí ní wà gbàtànjẹ pẹ̀lú eléyìí pé ọmọ wa orílẹ̀ lọ èyí tí ó fi ṣe investigation nípa ọkùnrin yẹn lọ́nà ọ̀tọ̀ ìtàn wá fi dìsíìvù wọn òun ni tí ó gbára lé èyí mìíràn ti ìṣẹ̀lẹ̀ méjì kan èèyàn kan olówó ni táwọn èèyàn mọ̀ àwọn èèyàn mọ̀ dáadáa láwùjọ wa yìí náà ìgbà tí ó lọ fẹ́ ọmọ tó fẹ́ lọ ṣe kígbọ́ ọmọ àbí lọ ṣe kígbọ́ ọmọ náà lọ́dọ̀ bàbá rẹ̀ pé òun fẹ́ fi ọmọ wọn tánìkan yọjú ó dẹ̀ gbé mọ́rúwá lọ olówó dẹ̀ ni ṣùgbọ́n kò fẹ́ jẹ́ kí àsìnkáyàn yẹn ká gbàtàn jẹ bẹ́ẹ̀ lèyàn kan náà ìgbà tóun náà fẹ́ ṣe kí bẹ́ẹ̀yàn kan fẹ́ kọnu sí ọmọ kan táwọn òbí ẹ̀ wá ní kó wá haúsá lẹ́ni yìí ìgbà tí ó lọ ogun ọ̀kadà lọ ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn òbí wọ́n wò ó bàbá ẹni tó sínkù ni bàbá ọmọ ṣùgbọ́n ìyá ọmọ ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ náà ló ti fárígá ipe àúzùbìlá ọlọ́kadà lọ́gbọ̀ tí wọ́n wá fẹ́ kò gbà oní nǹkan tó jọ ìyá ìjẹjẹni tó ṣe yí pé ó wà domineering bákanbákan bàbá ó sọ̀rọ̀ funnily enough èyàn kan wá lọ kọnu sí ọmọbìnrin yìí ẹni ẹ̀ ó gbé ọkọ̀ tó lélẹ̀ ó gbé lọ gbàtán dọ́dọ̀ àwọn òbí inú ya dùn ẹ̀hẹ́n lọ́yìn àti ẹ̀kọ́ wálé àwọn tó fẹ́ lélẹ́yìí ó bá di ọjọ́ nìká tó fẹ́ ṣe wàlímọ́tù nìká ẹni tó jẹ́ ọkọ tó gbé mọ́tò tó lé lẹ́wàá òun náà mú àwọn bí alága kankan mọ́ra wọn àwọn tí òun náà pè ní kíni ó mú wá ṣùgbọ́n tí ó déjòkó ó bá di wípé ẹni tó ń gbọ́ kádà wá ipò ń fẹ́ fẹ́ ọmọ wọn lọ́jọ́sí òun lẹ́ni yìí mú gẹ́gẹ́ bí chairman <laughs> ìyá yẹn wo báyìí pé ah ṣóun ṣarákùnrin tí ó gbọ́kara wa gbà kẹrì so in tó wá fọ́rí jù ní pé ọkùnrin yẹn ni tó gbé mọ́tò wọn yẹn driver ló jẹ́ fún ẹni tó mú ní chairman yìí so mọ́tò ọ̀gá rẹ̀ òun ló wá fi ṣakọ́ lọ́dọ̀ àwọn yẹn tí ìyá gọ so níjòkó yẹn máa yẹn ó fún ọ bí a bí million of naira bí a million naira bí kankan ló fi contribute sí kíni wẹ́ẹ̀fì àwọn méjèèjì níbi tí àyẹ̀ jókòó síná ní ojú ẹ̀ ti change lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah òun ṣe mistake ńláńlá létà ló padà mọ̀ pé driver ẹni tó ń rí tọ́nu ọ́fà rẹ̀ lẹ́ni tó fẹ́ ọmọ òun so kí la fẹ́ lò ń belé o pé ó ní lọ́wọ́ but a mọ̀ ṣe bí ẹni tí ò ni kò ní ṣùgbọ́n yóò ṣe gbéraga débi pé ẹfẹ́ lòun ló lówó jù ládùúgbò ṣùgbọ́n tó di pé kó ná owó yẹn ìmọ̀lẹ̀ àṣírí rẹ̀ ó ti tú ṣùgbọ́n ọ̀rọ̀ marriage ọlọ́mọ ọba gbé kalẹ̀ láti lè ni ẹ mọ́ satisfy ara yín lọ́nà yìí ẹ satisfy ara yín lọ́nà yìí ẹ dẹ̀ wà sincere pẹ̀lú ẹ kò ń ṣe tó ṣe yí pé olóòfẹ́ go into marriage kó kàn máa fáwọn obìnrin kó mọ́ ṣe pẹ̀lú wọn no òun náà wà sincere ipe tó ń fẹ́ ṣe yìí òun ṣe nítorí tọ́lọ́run tó bá jẹ́ tálíkà ni kó mọ́ ṣe jù rẹ̀ lọ ẹ̀yìn ẹ̀kẹ́ torí pó jẹ́ tálíkà ni ò jẹ́ kó ríyàwó ó gan ò sírọ́sì ni tó bá síríọ̀sì yóò rí èèyàn tó wà lẹ́bù títí ẹ̀ náà tó ṣe tó wáyé pé inú kọ̀ntẹ́nà ló ń sùn yóò rẹ̀ ni tí ó bá sunú kọ̀ntẹ́nà bíi títí ẹ̀ náà tó bá ṣe pé yàrá kan ló ń gbé yóò rẹ̀ ni tí ó bá gbé yàrá kan náà yògùn ní ìmúláwọ̀ ọlọ́wọ́ ó rọ̀ wọ́n lọ́rọ̀ látara tó ṣe pé tá bá mọ ìpìlẹ̀ wọn tálíkà paraku ni wọn ṣùgbọ́n àwọn ni wọ́n ń kọ́ntrólù láyé àwọn náà ń kọ́ntrólù lónìí àwọn náà ń kọ́ntrólù ayé lónìí bẹ́ẹ̀ níbi tán ti bẹ̀rẹ̀ ibi tó ṣe yí pé ó lò dáadáa ni àbó lò gan òun níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ so ní tó gbọ́dọ̀ kọ́ jẹ́ tájẹ́ẹ̀tì òbí òun ni kúta lẹ́yìn tó wá kọnu sí ọmọ mi anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní in idha ja'akum man tardawna dinahu wa khulquhu fazawwijuhu tí ẹ bá bá yín ẹ̀sìn ẹni ẹ kọ́kọ́ ẹ wo ìwà rẹ̀ tó bá ṣe pẹ́sìn rẹ̀ ẹ̀sìn tó dáa ni ó lẹ́sìn àdìọ́kàn rẹ̀ yanjú ẹ̀sìn ẹ̀ yanjú ẹni ni ó níwà fazawwiju ẹ fọmọ yín fún in lam taf'alu tẹ́ ẹ bá fọmọ yín fúnra àwọn èèyàn báyìí takun fitnatun wa fasadun aridun fil ard fitina ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ tìrìbí àti ẹni destroy ayé ọmọbìnrin yé ni agbọ́rọ̀ jẹ́ kójú kí owó àbí ayé kó fẹjú wá wá débi pé nǹkan tí ó jọ wá lógún ìrọ̀ ni pé òkè tani ọmọ tani ọmọ milonia ni anamsọ́lá àtàwọn onítúnkà olùmọ́rọ̀ àtúlẹ̀ arba'in àwọn èèyàn máa fẹ́ obìnrin fún rízìn bíi mẹ́rin that is for àwọn reason kan be mẹ́rin alẹ́mùsọ̀lọ́ asálàm ó ní limaliha wali asabiha, wali jamaliha àwọn ẹlòmí àmọ́ pẹ́bìnrin nítorí polówó pẹ̀lú eléyìí tí n bá jẹ́ ọkọ̀ ẹrú eléyìí àájọ náà ọrọ̀ ẹ̀ ni èmi náà wọ́n yí inú ọrọ̀ ni Wali hasabiha nítorí family to ti wá wọlé jamaliha nítorí ẹwà rẹ̀ ipò ọmọbìnrin tó rẹwà báyìí káwọn èèyàn níyàwó ta nìkan níyàwó lágbájá ni wàlí díìní ha nítorí ẹ̀sìn ìpẹ́ ọmọbìnrin mashallah ó ń ṣẹ́sìn dáadáa anamsọ́lá sọ̀rọ̀ fásafár bíbá ti di tí o bá fẹ́ múyàwó múyàwó tó lẹ́sìn o tẹ́rìbá ti yàdá tó o bá yóò wo ìyàwó gidi ṣe ẹni tó fẹ́ fi ọmọ ẹ̀ lọ́kọ fún ọkùnrin owó ẹ̀sìn gbogbo àwọn nǹkan yókù yẹn ni àwọn nǹkan tó lè wá ni ẹni tí ó lẹ́sìn ó lè ba gbogbo ilé jẹ́ ó lè sọ àwọn ọmọ kódà ó lè sọ ọkọ kódà ó lè sọ ìyàwó ó lè sọ dídàkudà ọmọ obìnrin tó lẹ́sìn tó lọ fẹ́ni tí ó lẹ́sìn díẹ̀díẹ̀ ni ó mọ̀ gbọ̀n kúrò sọ ni ẹ̀kan ni gbóhun náà sọ ni ó sọ dáadáa nù torí pé kí ni kò ní gidi kò ní tó lẹ́sìn bẹ́ẹ̀ náà ni ọkọ tó lẹ́sìn tó lọ fẹ́ ọmọbìnrin tí ó lẹ́sìn ẹlòmí ó máa tán rẹ̀ ẹ ọmọbìnrin lórí ń borí náà ṣùgbọ́n mo fẹ́ tírèèni ẹ̀ ah ó fẹ́ parẹ́ ẹrun ni ẹ̀ ọmọbìnrin ẹ̀ kò ń borí náà ṣùgbọ́n tí má ah irọ́ ẹlòmí ó sọ fún torí pé kí ni ọwọ́ rẹ̀ o tí tẹ eku darí ìgbà tọ́wọ́ ẹ bá tẹ tán yóò wá gbé túrúkọlẹ̀ jáde yóò wá di pọmọ tó bí fún yàn yóò sàn wọ́n di torí ẹ afẹ́fẹ́ obìnrin ni tó lẹ́sìn afẹ́ lọ́kọ kálọ́kọ tó lẹ́sìn tí ọkọ tó lẹ́sìn tó bá pàdé obìnrin tó lẹ́sìn tóbi náà lẹ́sìn wàláhì wọ́n máa gbé ìgbé rọrùn wọ́n lè máa ní ṣùgbọ́n ayé ọkàn ó máa bẹ ayé ọkàn yóò máa bẹ tábà ń bẹ ńlé bó ṣe yàrá kan náà mánéjì ni wọ́n válù ara wọn ju ẹni tó ṣe pé ń gbódìdí ilé lọ wọ́n rẹ̀spẹ̀tì ara wọn jẹni tó ń gbódìdí ilé lọ wọ́n ní wọ́n wo àwọn tó ń gbódìdí ilé àfi bígbà tó ṣe pé yàn bá ń wo àwòrán lásán torí pé kí ni ayé ọkàn ń bẹ ṣùgbọ́n tí yàn ò bá ní ayé ọkàn àwọn ayúkọ̀rọ̀ lọ́wọ́ bá ń bá àwọn ayúkọ̀rọ̀ lọ́wọ́ bá ń sọ pé yóò gírí ọmọ lọ́wọ́ fọ́dlé ẹni tí ó láyé ọkàkọ̀rọ̀ lọ́wọ́ bá ń sọ àwọn tó ní ayé ọkàn tó ṣe pé ń tọ́lọ̀ ń bá ṣe fún wọn wọn ó gba tító pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́lọ́wọ́ sìrún ẹni tí ẹ wò pé ẹ fẹ́yàwó fún sìn tí ó ní ó lè dọ́là kó ní kóró lè ní ju ẹ̀yin tẹ́ assist ẹ lónìí lọ lẹ́lómi ó fi mọ pàtàǹgbàtàn bẹ kékeré in táwọn go through àmọ́ ẹlòmí tó ṣe pé ńgbà tó dé kóyì ó manage lọ́dún èèyàn kan ni nísìnyí òun náà dẹni tó ṣe pé ó ní àmọye lélẹ́kọ̀ọ́ ó di àmọye ó di ẹni tó ní àmọye property bẹ́ẹ̀ nígbà tó dẹ́kọ̀ kò ní nǹkan kan àmọ́ ẹlòmíì tó dẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé òun gan fún rẹ̀ àti bóòsì pò ní yàrá kan nísìn ó ní lára ó lè fún so ló jẹ́ pé àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la mọ́rọ̀ èèyàn kan pín ẹ̀yin náà ṣàánú àwọn èèyàn ẹni tẹ́ ẹ ní ìdí àti fẹ́yàwó kó sí nǹkan tó bú ẹran lọ́wọ́ eléyìí bá ṣe ń wo ọmọ gidi ní ṣówú ẹ láti fẹ́yàwó kí ẹ fẹ́yàwó fún kò sí nǹkan tó burú níbi irú nǹkan báyìí so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wallahu wasi'un alim ọlọ́wọ́ bá tó gbáyé ni ní àánú ó gbáyé ní àrísìkí ó dẹ̀ mọ́ ń pa gbogbo àwọn nǹkan so eléyìí ìṣeni ní ìyànjú bákanáà láti pàkíyèsí reality tá ń bá yìí ni almost everybody tó bá ti di kó bàlágà lọ́kàn rẹ̀ ó máa fi lọ síbi kó ní fẹ́yàwó bí ó pè ní kó ń fẹ́yàwó kó ń súnmọ́bìnrin ọmọbìnrin tó bá ti bàlágà ọkàn tiẹ̀ ní ó máa fi lọ síbi pé kí ni kó ń lọ́kọ bọ́kàn rẹ̀ ò fi lọ síbi pé kó ń lọ́kọ kó ń satisfy ara wọn àtàwọn díẹ̀ nìkan àwọn díẹ̀ ẹ̀rẹ̀ ní àṣàdùlá ikọ́ sọ àlè yìí àwọn tó ṣe pé kí ni wọ́n yàtọ̀ à ní fáwọn ẹ̀ ṣe standard ọkùnrin tí ó bá fẹ́ fẹ́yàwó islam ò fọ́ọ̀sì yẹn láti fẹ́yàwó kò rẹ̀ fọ́ọ̀sì yẹn láti lọ́kọ ṣùgbọ́n wọn tó ń address làwọn tó ṣe pé ẹni wọ́n ń fi lọ síbi pé kan súnmọ́ obìnrin ẹni wọ́n ń fi lọ síbi pé kí ọkùnrin súnmọ́ wọn tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní ọ̀nà tí mo gbé kalẹ̀ ní ọ̀nà eléyìí mo yọnu sí wa ankihu al-ayyama minkum was-salihina min ibadikum wa imaikum in yakunu fuqara yughnihimu Allahu min fadli wallahu wasi'un 'alim ọ̀nà eléyìí ọ̀nà zina ni ẹ gbọ́dọ̀ ṣe wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila sọ́lọ́wọ́ bá sọ ọ̀nà méjèèjì fún wa ọ̀nà yìí ọ̀nà tó dáa ni eléyìí ọ̀nà aburú ni sẹni tó bá páyà ọlọ́mọba tó dẹ̀ páyà alkiyama tó nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ yóò tọ̀ ọ̀nà tí ọlọ́mọba tí ó fẹ́ ẹni tí ó páyà ọlọ́mọba yóò fi ọ̀nà tí ọlọ́mọba fi lẹ̀ fún apíkátọ̀ yóò fi yúnlẹ̀ yóò lọ tọ̀ ọ̀nà tí ọlọ́mọba ò ní kátọ̀ ọ̀nà ẹ̀ náà dẹ̀ ni ó mú àwọn ọmọ rẹ̀ náà pẹ̀lú wípé yóò fi wọ́n lẹ̀ kan máa ṣèrànù káàkiri èyí ń wò kàn án tí wọ́n bá wá ṣe márèjì ẹ̀hẹ́n ayẹ́ṣọ́ wá ṣe márèjì ṣùgbọ́n lè ṣe ránu káàkiri mùsùlùmí gbọ́rọ̀ jẹ́ni tó rò tí ó ronú dáadáa ọlọ́run bá fún wa ní àwọn ọmọ nítorí kálíbà kọ́ wọn ni nítorí kálíbà àsìsì wọn kò ṣe torí kálíbà mú nǹkan nira fún wọn eléyìí nǹkan tí ó pàtàkì púpọ̀ ni jẹ́bi tí mo sọ age 18 tí àwọn èèyàn ń pariwo láyé láwùjọ títí wá ń sìn kò sí ẹni tó fẹ́ máa lò ìkan náà àwọn obìnrin at the age of twenty òun nìyẹn kọnu sí àwọn èèyàn dẹ̀ ṣe ń wò pọ́ ọmọbìnrin yìí kiri wọ́n wò mọ̀ ní ẹni tó kọnu sí at the age of twenty táwọn òbí rẹ̀ àwọn fámílì ah ó ti kéré jù ó ti kéré jù ẹ̀yìn tẹ́ ń pariwo obìnrin ti kéré jù ni ẹmọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe o ń bẹ nínú fámílì ẹni tó ṣe wípé ọmọ rẹ̀ tí ó ju 18 lọ ó ti lóyún ọmọ rẹ̀ tí ó ju 18 lọ ó ti ṣẹ́yún ṣùgbọ́n gbà tí ọmọ 20 tí ó ṣèrànù títí èdè e tó ti fi di age 20 tó lóun fẹ́ lọ́kọ ọwá ni ó ti kéré jù wọ́n ò pé standard wo là ń lò tàbá lo standard àwọn òyìnbó age 18 ló ti wàrẹ́pù lọ́dọ̀ tí wọn láti ṣe marriage kò ṣe láti ṣe zina o láti ṣe marriage ṣùgbọ́n lẹ́ wá ń sìn ẹni tó fẹ́ lọ́kọ at the age of twenty ọtún wò pé kí ni o ti kéré jù so àárìbí tí nǹkan tó ti tó ti tọ́ tó láti encourage àwọn òbí wípé ẹni ẹwẹlẹ́yìí ẹwẹlẹ́yìí na tó gbà kódà ìgbàtán gbàtán bí nǹkan bí two years after ìgbà tán ṣe marriage àti wọ́n ṣe abdu ọ̀ká pé marriage náà ni wọ́n tó gbà kí wàlímà kó wáyé lórúkọ kó sì kéré àwọn ìyá sọ wá lẹ́nu àwọn ìyá ṣe wẹ́rà àṣà ọmọ ń bẹ láti bímọ méjì mẹ́ta before age twenty ni tádẹ̀ ṣe kìíní ọmọbẹ̀ ńlẹ́ òbí wọn eléyìí sọ fún wa pé standard tá a fi ń evaluate nǹkan standard yẹn mọ̀kúlùbà nǹkan tó ti tó ti tó ti torí kò di ní ó ti di nǹkan míì kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ni ẹ̀yìn kan má dà the age of twenty ọ̀kan náà má dà tó wá ló ṣẹlẹ̀ ẹ̀yìn kan má dà the age of eighteen kí ló wá ṣẹlẹ̀ ṣẹni tó má dà the age of eighteen àbẹ́ni tí ò má dà the age of eighteen ṣé wọ́n máa ṣe zìnà ni ẹni tí o máa dáyàtọ̀ àdéjọ́ fẹ́tí ṣé o máa ṣe zina tí o bá ṣe zina ẹ̀hẹ́n ṣùgbọ́n ẹni tí o máa rí àdéjọ́ fẹ́tí tó ní orígbà tí yàmbá tó báyìí kó tó máa rí tó rẹ̀ ṣe zina kò lẹ́nu so a rí nú àwọn àfá tó ṣe pé ibi títí ẹ fọ́lìdì ọmọ lárúwáwá ní ọmọ Egypt ó nígbà tó ń parí primary school ó ti bàlágàgbẹ̀ ó pẹ́ kó tó bẹ̀rẹ̀ ó ní bàbá àwọn wáyàwó fún un ẹni yìí dẹ́ni ó gúrò débi pé di àpá ńlá táwọn èèyàn mọ̀ káàkiri ni ó kú ní at the age of nǹkan eighty nine. so ó túmọ̀ sí pé kò ń ṣe ọ̀rọ̀ wípé kò tí tó éèjì báyìí ṣé ẹ̀mí rẹ̀ wà ń bẹ tẹ́mi ẹ̀ bá wà ń ó dẹ̀ ti bàlágà àtọ̀sọ̀nà ju pé kí ni ká dákẹ́ ká fílẹ̀ kó máa ń rìn rẹ́gbèrègbè kó máa ọkùnrin ní àbí obìnrin so ayọ̀ ọlọ́run ọba yìí ayà tó clear ni tó yẹ kí mùsùlùmí ká ronú sí ká má jẹ́ kí àṣà àti ìṣe àwọn èèyàn míì kó jẹ́ nǹkan tí yóò jẹ gàba lórí ìgbésí ayé wa tí a fi wá dídú sí tó jẹ́ reality sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wàlláhu wàásùn alim ọlọ́wọ́ bá tó gbáyé ní àrísìkí ni tó gbáyè láàánú ẹ má bẹ̀rù pé kí ni wọ́n máa jẹ ẹ má bẹ̀rù pé kí ni wọ́n máa mu ọlọ́run ọba ní í ṣe àlímù ó dẹ̀ ní mọ̀ nípa gbogbo nǹkan ẹni tí ó bá ṣàṣe kó lọ pẹ̀lú sincerity kó ṣe pé òun fẹ́ ṣe ránu torí pápá ní ẹ̀kọ́ ní afẹ́ mọ́ ṣe ránu pẹ̀lú obìnrin ní ọlọ́run ọbọ̀ jẹ̀yà tó pé àníyàn pé òun fẹ́ fi ṣe àfáàfù ni òun fẹ́ fi kóra òun níjanu òun ò fẹ́ ṣe zina ló fi ń lọ ọlọ́wọ́ bá ṣe tán àti ràn án lọ́wọ́ so káwọn òbí náà ṣe bá ti tìtì wọn káfí yókù lẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so eléyìí ó jẹ́ nǹkan tí ọlọ́wọ́ bá tó ń bá wa sọ kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí yóò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ ṣọ́ọ́lá àtúmọ̀ tẹ̀síwájú lórí eléyìí tó bá tún di ìgbà míì وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك